Yorubas are giving us double double. ọ̀la a máa ṣí lọ lílẹ̀ ẹni ẹwà sí máa sí lára ènìyàn olówó òní oúnjẹ olóṣìkú dọ̀la okùn dọ̀la okùn igi ọ̀rọ̀ gbogbo wọn ló ṣí lọ lílẹ̀ ẹni ṣùgbọ́n ìwọ̀n ní bánidé sáré owó kò jẹ́ ọ̀kankan fún ni wàlẹ́wà ọmọ ènìyàn tí olówó bí kò wà ń kọ́ ta ni finú tọ́ ẹ̀ bá lọ sọ rere tàbí kí ó rock bottom.